rí i pé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ pínkì wa òun náà ni ọ̀rọ̀ sọlá àtúnjọmọ́ ìrùn jimá àlàyé tá a ṣe káyìn òun ni ọlá àwọn ọlá kan àtàwọn ẹ̀ṣà kan ti ń bẹ fún ọjọ́ jimá òun la sọ kọjá nínú ẹ̀ ní àsìkò gbígbà àdúrà tí ń bẹ lọ́jọ́ jímá hadisi tó ní ó fẹ́ dá lérí pé òǹkà èèyàn mélòó ló lè kírun jímá hadisi tó ní fẹ́ dá lórí afáwa jábìrì ọmọ abdullahi ọsọ pé mọ́dá ti súnna súnna ti lọ ìyẹn ni pé súnà ti kọjá lọ lérí pé. annabi kulli arba'ina fasa'idan. nípa pé gbogbo àwọn ẹni tó bá ti pé èèyàn fọ́ọ̀tì àbí wọ́n ju fọ́ọ̀tì lọ. jùmọ̀ wọ́n lé láti kírun jímọ̀ súnà ti lọ lérí eléyìí ẹ̀gbọ́ yìí súnà lọ kọjá lérí pé annabi kulli arba'ina ìgbé gbogbo àwọn tó bá ti gé èèyàn fọ́ọ̀tì o fasaida tí wọ́n tún wá ju fọ́ọ̀tì lọ jùmọ̀ á irú àwọn èèyàn bẹ̀rẹ̀ ṣe kí ni wọ́n lè kírun jimá rọ̀wáwó dàrọ̀kùtùnì dàrọ̀kùtùnì alimamu dàrọ̀kùtùnì ni ọgbà àdísì wá bí ìsìnàdé pẹ̀lú ẹgbàwátọ̀ òǹkà tá a fẹ́ ní láti kírò jẹ́mà òun la pè ní tọ́pìkì wa alimamu jaabir afáwa jaabir ọ wa sọ pé nínú tó ti kọjá lọ nínú sunna táwa sọ ábà mọ àwọn kọ́ ni pé tá a bá rí sọ ábà kan tó bá dakọ sunna nínú ọ̀rọ̀ rẹ̀ ká gbọ́ yé pé àgbọ́yé yẹn yàtọ̀ sí àgbọ́yé àwọn àfa o níta àwọn àfa ní pé kí òun pè ní sunna sísọ ọba ní pé kíní kan sunna ni ìtumọ̀ sunna lọ́dọ̀ sọ ábà òun ni ojú ọ̀nà anabiwa muhammad sallallahu alaihi wasallam gbogbo tánàbí bá ṣe sunna lọ́dọ̀ anabi lọ́dọ̀ àwọn sọ ábà kọ̀bá àjọràn èèyàn kọ̀bá jẹ́ súnà ìyẹn ni pé kọ̀bá jẹ́ tá a fẹ́ kọ̀bá àdẹ̀jẹ́ kí ni kọ̀bá àdẹ̀jẹ́ kí ni tá a níbi kan sí lásán nínú gbèsè ayé rẹ̀ lọ́dọ̀ àwọn sábà kí ni máa pè é àmọ́ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àlùfòkọ̀há àwọn àfó onífẹ́kéwù táwọn bá ní súnà lọ́dọ̀ tí wọn wọn ò ní pe súnà tọ́jọ́ ọ̀rọ̀ ní súnà súnà tó bá jẹ́ pé afẹ́ká ṣe ni wọ́n máa ń pè ní kíni súnà lọ́dọ̀ tí wọn ló fi jásí pé ní káládì àdìsí yìí bá lálàáfíà ni súnà níbi báyìí tí afáwa jáde mo sọ yìí ó lè túmọ̀ sí pọ̀rọ̀ èèyàn ní gbogbo ẹni tó bá kínú jí màdá yóò gbọ́dọ̀ jẹ́ kínú fọ́tì àmádìsí yóò lálàáfíà ó sì tún lè jẹ́ pé afẹ́ká jẹ́ fọ́tì ni àìrí tó bá wá wà ní ọmọ tọ́ka ipe eléyìí o súnà tọ̀run yẹn náà gbà lérò mi báyìí o ní sọ àbáyé gbà lérò o eléyìí ò sónà ti pé afẹ́kàṣe ni lápèjúwe afáwa anas nígbà tí ń sọ nípa ìṣe ọkọ tania ọkọ kí mo pè ọkọ tania kì í sọ ọkọ mọ́túnà o ọkọ kí mo pè ọkọ tania nígbà tí ń sọ nípa ìṣesí rẹ̀ ó ní asúnà ìdá àtàjáwájà lẹ̀ ìdá àtàjáwájà ala libekere tẹyẹ awo ìṣàtàzà تزوج libekerọ ala tẹyẹ ó ní súnà ni pé tí a bá rẹ nìkan tó bá fi ọmọge tó fẹ́ lérí adélébọ̀ sẹpẹ́ tó ti wà á lé ti di kíni òun ti di adélébọ̀ ẹni tọ́jà làkọ́kọ́ àwa fẹ́ ọmọge lérí irú ẹni bẹ́ẹ̀ ó ní súnà ni pé ẹni tí ọjẹ́ ọkọ yẹn o àkọ́ ọmọ ìndà àṣàbọ̀ à yóò stay lọ́dọ̀ obìnrin yẹn obìnrin tọ́jọ́ lọ́mọge tó ẹ̀sẹ̀ fẹ́ wọlé yẹn tọ́jẹ́ káníyà yẹn yóò stay lọ́dọ̀ rẹ̀ fún odidi seven days kò ní jáde lọ sọ́dọ̀ ìyálé kò ní ṣe ni òfin jáde lọ sọ́dọ̀ ìyálé yóò wà lọ́dọ̀ rẹ̀ permanent lẹ́yìn kọ́ máa lọ jáde lọ kéwù tòyìn ṣe ọ́ ní wọn o wọn ò ní ọmọ lọ bí iṣẹ́ o kí wọ́n máa kọ́ àmọ́ tó bá ti dé polówósì kí ni polówó wọ̀ ọ̀dọ́ ọmọge yẹn tó bá tó di láàárọ̀ mo ló ti jáde ọ̀dọ́ ọmọge yẹn bọ́ọ̀ lọ́sàn-án ọ̀dọ́ ọmọge yẹn lọ́kàn padà sí i tó bá lọ́jọ́ méjì tó bá pé tán ẹ̀yìn ìgbà yẹn o ọ ẹsẹ̀ mọ́ wá sí kínní ọmọ ayé ṣe ń jẹ ọmọ ayé ṣe ń jẹ ìgbà yẹn ìgbà yẹn lọ wá lè máa lo ọjọ́ kan nígbà yẹn kọ́mọ lọ́jọ́ kan bẹ́ẹ̀ yẹn àbọ̀jọ́ méjì ń bẹ̀rẹ̀ àbọ̀jọ́ méjì ń bẹ̀rẹ̀ àbọ̀jọ́ mẹ́ta ń bẹ̀rẹ̀. tọ́ àwọn àbá gbé súnà tí àfa wa ánàtì níbi àdéṣe yẹ o wọ́n ní súnà wo wọ́n ní súnà ọ̀ràn yẹn ni ni àdéṣe anẹ́sì gbà súnà lọ́rọ̀ yẹn níbẹ̀ yẹn torí ẹ̀ ní ọ̀rẹ́ yẹn ni pé gbogbo ọkọ táníà kó lo kíni kó lo seven days lọ́dọ̀ táníà síwájú kó tó máa pín láàrin òun àti ẹni tó jẹ́ lẹ́kejì burúkú bọ́yé bákan náà àrínà àwọn sàábà mẹ́nà tí wọ́n lo gbólóhùn súnà tí wọ́n sì gbà lérò ń bẹ̀ pé n tí ì sọ̀rọ̀ yẹn ni ẹgbẹ́ àfáà wa abdullahi mas'ud ọ̀dí aláwọ̀ta aláàánú nígbà tí ń sọ̀rọ̀ kan ó ní asúnna ìta ń pè ní súnna àǹtóòdọ̀ àlìyómúná alàyísọ̀rọ̀ ìsọ̀dá àwọn fáwọkọ̀lẹ̀ yísọ̀rọ̀ ìsọ̀dá òun náà ní ká gbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì ní orí rẹ̀ súnna náà ló pè àmọ́ súnna bẹ̀yẹn kẹ́ni súnà pa afẹ́ ni kì í ṣe ọ̀ràn yìí ní àwọn atúmọ̀ sí kọ́ lọ káwọ́lẹ̀ lọ́la o tó bá ti káwọ́lẹ̀ lọ́la á sọ fún ọ pé kò tiẹ̀ sí tọ́jú ọmọ yẹn nù sí ànábì òní rárá kí yẹn káwọ́lẹ̀ lérí o pàápàá jùlọ nígbà tó o bá ka súrà lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ káwọ́lẹ̀ tó o bá káwọ́lẹ̀ inú rí ọba o inú rí o sí kíni inú rí ọba o tó o bá o àmọ́ ìkáwọ́lẹ̀ rẹ ní ó túmọ̀ sí pé o ò lẹ́rìí rárá o ṣe kí ni o ò lẹ́rìí rárá o ṣe ní gbalada àwọn tẹ́lẹ̀ ń ṣe léyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń ríra wọn nírí ẹni tó lẹ́rìí wọ́n máa ń ríra wọn nírí ẹni tó kí ni ẹni tó lẹ́rìí ní wọ́n ríra wọn tí ó sì rí bẹ́ẹ̀ àgbọ̀mìyé kò sì rí bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ mẹ́rin sunu sunu ànàgbọ̀ Muhammad sọlọ́láhu aleyhi wa sallam múlò kí a gbọ́ àárín yìí tọ́ súnà tẹ́ni yìí wá ń sọ bí báyìí tó bá bá ní sí ibà lálàáfíà ni àbá sọ pé kí ni bọ́yọ̀ ọ̀ràn yẹn ni àmọ́ lálàáfíà nípa pé ká sọ pé nínú tó ti kọjá nu súnà ni pé ká ní ẹni tó bá máa kí jimá o pé kí ni fọ́ọ̀tì torí ẹ̀ àdéṣe lálàáfíà òǹkà tí ó kéé ìrùn jimá kí ṣe dandan ni kí wọ́n tó fọ́ọ̀tì ọ̀rọ̀ táwọn afá sọ lábẹ́ ìrùn jimá àwọn tó kátọ́gbọ̀rọ̀ kí ó tó ọ̀rọ̀ oríṣi mẹ́wàá ààrẹ tó dákọ̀ fọ́ọ̀tì tá a sọ yìí ààrẹ tó dákọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn tí ò tó bẹ́ẹ̀ ẹ̀ tó bíi mẹ́ta ẹ̀ tó méjì àtẹni tó dákọ̀ bí èèyàn méjìlá lápèjúwe àwọn tán méjìlá ìpótọ̀ gbogbo ẹni tó bá kírun jí máa ń lu kan o agbọ̀rọ̀ rí kan pé méjìlá mẹ́ ká tó máa dànù jí máa lẹ́nu lù a ti sọ̀rọ̀ lórí ìyẹn rí bóyá bí oṣù mélòó kan sẹ́yìn nígbà tá a kà ní ìsọjọ́ wọn tí wọ́n kó ànábì ń se kútùbà lọ́wọ́ àwọn wọn bá kó ọjà wọnú ìlú láti lù sáà àwọn òṣùpá ti kéré wọ́n bá tú jáde owó lélẹ́ yìí látọdún ìta àti ń táàrò jẹjẹ ẹ́ bí wọ́n ṣe mọ́ gbọ́ tó tilẹ̀ máa ń nà wọn bá gbọ́ fún ọkọlẹ̀ ní ibi títí kí n lọ́ba ìpẹ́ ẹ́ tó rí nọ́mbà ẹ́ nọ́mbà lágbájá ní kọ́sọ́mọ̀ mi tí ó ti ọkàn lò ní síbi yẹn mọ́ pé ọjà yẹn ti dé nìyẹn wọ́n bá ń na pápá bora wọ́n lọ bí ọjà a àwọn tó wá sẹ́kùnjọ́ náà lọ́wọ́ tábàkì ní bẹ́ẹ̀ nù wọn tí ó wọ́rùn bẹ́ẹ̀ nù wọn tí usmanu bẹnu wọn tí ali bẹnu wọn àwọn bíi méjìlá yìí ni wọn á do àwọn ní ọjọ ayé òjẹ wọn lógún lásìkò yẹn tọdọ ni wàtara kú kakọ ìmà àwọn sọ ábà wá fìrí ànábì ilẹ ọwọ àti òsèkútùbà lọ níwọn nìkan gbogbo wọn á tú jáde wọn á sẹkùn ju méjìlá lọ ibẹ̀ la àbá àkàtà sọ pé kẹ́ni èpè táàbà kírun jímọ̀ o agbọ̀rọ̀ pé méjìlá sí wọ́n lẹ́rìn àti sọ fún ajọ́rọ̀ lọ́wọ́ fún wọn lẹ́rìn ìdí wo ni òfin lẹ́rìn ni pé kíní yẹn kàn já ọ̀sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wàkúlù máa wákọ̀ ìtìfàákọ́ fàládàrí ìlàfi gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ tó ṣe pé ó kàn ṣàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àkínísàrí musulman àlèpínlẹ̀ yìí torí pé tó bá jẹ́ pé èèyàn mẹ́wàá náà lọ́ba sẹ́kù ànábì ọmọ ọba kútu bá rẹ̀ lọ́nà ẹ̀ ọlọ́run kan ní káwọn méjì dání ọ̀sẹ̀ kù ní àní mẹ́rin bẹ̀rù bàtà bá ti rẹ́rìn bòmí agbóyí báyìí àwọn nǹkan ní mẹ́ta ni àwọn táwọn ní mẹ́ta yẹn wọn ní lẹ́yìn ẹ̀yìn wọn ó wà direct ó lè tún wọ̀nyí direct àbáwọn ní lẹ́yìn wọ́n ní at least abárí yẹn mẹ́ta nínú olùwọ́n lè dáhùn jímọ̀ lẹ̀ nínú ló wa o ló kọ́ alápá o tá a ti sí yẹn bẹ́ẹ̀ tí ó kálukú ti sáwá ṣe kó tán ṣáà lè máa kí jímọ̀ bí àbá lè kí jímọ̀ a lè kí jímọ̀ tẹ́ bá tó mẹ́ta ọkùnrin mẹ́ta ni kì í ṣe ọkùnrin méjì obìnrin kan o ọkùnrin mẹ́ta a lè kí jímọ̀ bẹ́ẹ̀ bàbá ọmọ àti elégbèrà wọ́n lè bẹ̀rẹ̀ jímọ̀ bẹ́ẹ̀. wọ́n ní pé ìdí ni pé ọlọ́wọ́ bá sọ pé wà ìzànú níyà ní sọ́láàt mi ya omi lè jọmọ̀ á fásí àwọn ilẹ̀ àbẹ̀kẹ̀rẹ̀ lọ ọlọ́run tẹ́ bá pè tẹ́ bá kọlù fóun lọ́jọ́ jimá ẹ lọ sékẹ́ni ẹ lọ gbọ́ ọ̀rọ̀ lọ ó túmọ̀ sí pé ẹnìkan ní ó kọlù tálẹ́ntì fóun alimọ̀ abdul ari olùpẹ̀rún fọ́sì àwọ̀ ilà àbìkìrì lọ ẹ lọ gbọ́rọ̀ ọlọ́run ẹnìkan ló ṣe kí ni ẹnìkan ló ṣe wáàsì tẹ́lẹ̀ gbọ́rọ̀ lọ alìmá tààlà wá fẹ́ pè o tààlà wọ́n ní fọ́sì àwọ̀ tààlà wọ́n ní bí kọ́lọ àsáàì ẹni tí ọ̀rọ̀ gbọ́rọ̀ ẹnìkan lè wá gbọ́rọ̀ èèyàn méjì lè lọ gbọ́ èèyàn mẹ́ta lè lọ gbọ́ ó túmọ̀ sí náà ti mẹ́rin wọn kò tá a bá ti rí èèyàn mẹ́ta kalẹ̀ kírun jimá àti pé ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run bá kan bẹ tí bàbá wa alìmáàmù alàlbáni rahimahullah tí wọ́n lọ́lọ́lá fi àtànàbí sọ pé a gbọ́dọ̀ rílù kan kí wọ́n gbé mẹ́ta ń bẹ̀ kí wọ́n mọ̀ wá gbé ìrùn jimá dó nínú rẹ̀ kílù ìlú kan ọ̀gbọ̀rọ̀ wà kí wọ́n wá láwọn tó mẹ́ta kan sí kíni kọ́ mọ́ gbé ìrùn jimá dó nínú rẹ̀ àfi kí báyìí báyìí ọ̀ṣẹ̀lẹ̀ sí wọn ó túmọ̀ sí pé èèyàn mẹ́ta náà ìran jímọ̀ ti bẹ̀rẹ̀ nù èèyàn mẹ́ta ìran tí wọ́n ti bẹ̀rẹ̀ nù torí ẹ̀ ẹ̀yìn tẹ̀ lọ dá lásìlẹ̀ sí oko Lagos State tẹ́ ẹ̀ bá ju mẹ́ta náà lọ ẹ̀ lè ṣe kíni ẹ̀ lè bẹ̀rẹ̀ jímọ̀ yín ẹgbẹ́ tó lọ sọ́nà bàlágìrì nísìn tó lọ sọ́nà ọkọ̀ afọ́nà lọ́dá jímọ̀ ẹlẹ́mẹ̀ lẹ́yìn àwọn àràdàrà fún àwọn gbẹ́tọ̀ kọ́ wa dáa jẹ́mọ́ lẹ́bẹ̀ẹ́ sẹ́wọ̀n pé wọn ò ní ju mẹ́ta lọ tó padà sẹ́kẹ̀ndì tó padà máa kí torí ẹ̀ ìta fẹ́ ká gbọ́ yìí ni pé ó ń ka wá tá a lè kí ní ìràn jẹ́mọ́ lábẹ́ ọ̀rọ̀ jẹ́mọ́ tá a sọ lọ́wọ́ òun ni pé at least àwa mẹ́ta ọlọ́mọsá fi yí wájú bí àṣìṣọ́ lọ yìí ọlọ́túbi ọlọ́mọ bàdá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. alhamdulillah wa salatu wa salam